ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo ẹ̀yin lànà o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. ẹ̀yin lànà. ẹ̀yin ló ní o ẹ̀yin lọ́la o ẹ̀yin mà lọ́jọ́ kí gbogbo ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ ìyè ní wákàtí yìí níbikíbi tí ẹgbẹ́ wà tí ẹ ti ń gbọ́ mi bẹ́ẹ̀ ni mo tún fẹ́ kí wa wípé a kú ọdún titun a kú àlàjá ọdún titun mo gbàdúrà wípé ní ọdún two thousand six tí a wọ́ sí yìí ọlọ́run alààyè yóò ṣe ohun tuntun nínú ayé tèmi tìrẹ ní orúkọ jésù kristi ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ mi fún bíi oṣù mẹ́ta sí mẹ́rin nípa orí ọ̀fẹ́ ọlọ́run a ó máa bá ara wa sọ̀rọ̀ ọlọ́run lórí àkòrí ńlá kan tí mo pè ní mímọ̀ ọlọ́run mímọ̀ ọlọ́run knowing God a ó máa ní àwọn àkòrí kéékèèké lóríṣiríṣi àti àwọn onírúurú ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run gbogbo àwọn eléyìí ni mo gbàgbọ́ wípé yóò máa tọ́ka wa sí àkòrí ńlá èyí tó jẹ́ pàtàkì àkòrí tí ọlọ́run ń fẹ́ kí a fi bára wa sọ̀rọ̀ lórí lé lórí ní àkókò tí a wà yìí a ó máa bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ ọlọ́run nígbà tí a ó máa ṣàkíyèsí àkòrí tí mo pè ní ìlépa tó ga jùlọ láyé ìlépa tó ga jùlọ láyé life's greatest pursuit Life's greatest pursuit ṣùgbọ́n síwájú ohun gbogbo ẹ jẹ́ kí a gbàdúrà bàbá ní orúkọ jésù kristi mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run ìyè torí pé ẹ̀yin ni ọlọ́run a dúpẹ́ fún orí ọ̀fẹ́ tẹ́ fún wa láti la ọdún two thousand fifteen là já ní ayọ̀ àti ní àlàáfíà bẹ́ẹ̀ ni à ń dúpẹ́ lọ́wọ́ yín olúwa fún ọdún tuntun tẹ́jẹ́ kójú akórí ọlọ́run àkókò tó báyìí láti gbọ́ ọ̀rọ̀ yín èmi àti gbogbo àwọn olùgbọ́ a jọ̀wọ́ ara wa fún ẹ̀yin ọlọ́run alààyè ẹ̀mí mímọ́ wípé kẹ́ gbàṣàkóso gbogbo tí a ó ṣe pé ọ̀rọ̀ tí a ó gbọ́ yìí kó já sí fún ayé wa pé kí orúkọ yín kó di àyìn lógo tinú yín gan kó di mímọ̀ fún wa ká máa yìn ká máa dúpẹ́ o ní orúkọ ńlá Jésù Kristi olúwa wa àmín a ó máa ka ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a ó rí nínú ìwé Fílípì ìwé ìpísílẹ̀ Paul sí àwọn ará Fílípì orí kẹta láti ẹsẹ̀ ìkẹta sí ẹsẹ̀ ìkeje ìwé ìrètí Fílípì orí kẹta láti ẹsẹ̀ kẹta sí ẹsẹ̀ ìkeje ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nítorí àwa ni onílà tí ó ń sin Ọlọ́run nípa ti ẹ̀mí àwa sì ń ṣògo nínú Jésù Kristi àwa kò sì ní ìgbẹ́kẹ̀lé nínú ẹran ara bí èmi tìkára mi tilẹ̀ ní ìgbẹ́kẹ̀lé nínú ara bí ẹnikẹ́ni bá rò pé òun ní ìgbẹ́kẹ̀lé nínú ara tèmi tilẹ̀ jù ẹni tí a kọ nílà ní ijọ́ kẹjọ láti inú kùkùté Ísírẹ́lì wá láti inú ẹ̀yà Bẹ́ńjámínì Ébérù láti inú Ébérù wá ní ti òfin Farisí lèmi ní ti ìtara èmi ń ṣe inúnibíni sí ìjọ ní ti òdodo tí ó wà nínú òfin mo jẹ́ aláìlẹ́gàn ẹsẹ̀ ìkeje ṣùgbọ́n gbogbo ohun tí ó já sí èrè fún mi àwọn ni mo kà sí òfo nítorí jésù kristi ẹ ké hallelujah ẹ̀yin ará mi ọdún tuntun ló wà níwájú wa yìí a dẹ̀ ní ọdún mìíràn odidi ọdún yìí láti lè kẹ́kọ̀ọ́ àti láti lè dàgbà ìbéèrè ni wípé ibo gan ló yẹ ká ti bẹ̀rẹ̀ sí ń kẹ́kọ̀ọ́ àbí bẹ̀rẹ̀ sí ń dàgbà mo sì lérò wípé ibi tó yẹ ká ti bẹ̀rẹ̀ gan ní pàtó òun ni pẹ̀lú ìmọ̀ ọlọ́run nítorí ìdí èyí ó ṣe pàtàkì fún wa láti lè mọ ẹni tí ọlọ́run jẹ́ eléyìí tó jẹ́ ìlépa pàtàkì èyí tó ga jù ní ayé ọlọ́run fún ara wọn ló gbẹnu wòlíì jeremaya sọ̀rọ̀ ní pàtó nínú ìwé jeremaya orí kẹsàn-án tí a bá wò ó ní ẹsẹ̀ ìkẹta lé ní ogún bí ọlọ́run wípé kí ọlọ́gbọ́n kó má ṣe ṣògo nínú ọgbọ́n bẹ́ẹ̀ ni kí alágbára kó má ṣe ṣògo nínú agbára bẹ́ẹ̀ ni ọlọ́rọ̀ kó má yẹ ṣògo nínú ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run wípé ohun kan ṣe wà tí ó ń ṣe pàtàkì tó kúnjú òṣùwọ̀n láyé yìí èyí tá a lè ṣògo nínú ẹ̀ ṣùgbọ́n eléyìí kì í ṣe owó tá a ní ní báǹkì kì í ṣe ipò tá a lè wà nínú ẹgbẹ́ tàbí nínú ọgbà àbí láàrin àbí láàrin ìjọ àbí nínú ipò òṣèlú kì í ṣe àwọn oyè tá a gbà nílé ẹ̀kọ́ ọlọ́run wípé ohun kan wà nínú ayé yìí tó jẹ́ pé ó níye lórí tó ṣe pàtàkì tí a lè ṣògo nínú ẹ̀ òun náà ni wípé ǹjẹ́ ọmọ mi bí ó jẹ́ ohun tó yani lẹ́nu bí a ṣe ń rí ọ̀pọ̀lọpọ̀ lónìí tí wọ́n ṣe ń ṣògo lórí ohun gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa ló ń ṣògo lórí àwọn àwọn àwọn àṣeyọrí lẹ́nu ẹ̀kọ́ àbí lórí iléèwé tí a lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan wọ̀nyí kì í ṣe pé wọn ò dára ṣùgbọ́n ó ṣe pàtàkì fún wa láti lè mọ̀ wípé ọlọ́run àti mímọ̀ ọlọ́run òun ló ga jù ló sì borí ohun gbogbo tí a ń láti mọ̀ tí a ní láti ní òye ẹ̀ débi pé gbogbo ayé àmọ̀ ìpín tòótọ́ àmọ́ ọlọ́run ohun tí mo sọ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní tó ní owó tó ní ọrọ̀ tó ní dúkìá àwọn tó yẹ kí wọ́n ní tó ní àṣeyọrí lẹ́nu ẹ̀kọ́ ayé máa rí wọn wọ́n máa tẹríba fún wọn wọ́n máa fọwọ́ fi wọ̀ wọ́n kì í ṣe nǹkan tó tó tó tó tó rẹ tó tó tó tí kì í ṣe nǹkan tó tó bàjẹ́ kì í ṣe pé kò sa ẹ̀dá ò sí nú ẹ̀ ṣùgbọ́n kẹ́bí mo ti ń sọ tí a bá wò ọlọ́run sọ wípé ó ṣe pàtàkì fún wa láti lè pariwo lórí eléyìí ó ṣe pàtàkì fún wa láti lè ṣògbé lórí ohun kan ohun kan tí a lè ṣògbé lórí yìí tá a bá ní ó túmọ̀ sí pé a ò lọ́rọ̀ tá a ní tá a lè fi ṣògbó nìyẹn tá a bá ní ohun kan yìí ohunkóhun tó lè wù ká ní a lè ṣògbó nìyẹn kì í ṣògbó ta ní ní báńkì ni mò ń sọ kì í ṣe kò ta ní kì í ṣe àwọn àṣírí ta ní lẹ́nu ẹ̀kọ́ lẹ́nu sọ lẹ́ẹ̀kan ṣùgbọ́n ó ṣe pàtàkì fún wa nígbà tí à ń wo àpẹẹrẹ Paul níbi tí a kà yẹn tó ń sọ irú èèyàn tó jẹ́ ohun tí ó ní ibi tó ti jáde wá ìlú tó ti jáde wá pé Farisí ni òun ebéèrù láti ní ebéèrù ni òun pé tóyà bá lè ṣògo nínú ara ó yẹ kí òun lè ṣògo ju ẹnikẹ́ni lọ ẹ̀yin èèyàn mi nínú Olúwa ẹ̀yin ará mi nínú Olúwa tí ẹ ò bá kíyèsí a rí i pé tábà mọ tó yẹ ká ṣègbèrú lórí ìgbéraga àwọ̀ wá bí ẹ̀wù á bẹ̀ sí ń ṣiṣẹ́ ṣùgbọ́n àpẹẹrẹ ńlá ni mo gbàgbọ́ pé ọ̀rọ̀ Paul àpọ́stélì òun ló máa jẹ́ fún wa torí dé yìí lẹ́kùnrẹ́rẹ́ la máa jókòó la máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run la máa lè ṣe àtúndésàlẹ̀ àtúndésàlẹ̀ ọ̀rọ̀ mímọ́ ọlọ́run yìí tá a sì máa wo àpẹẹrẹ Paul gẹ́gẹ́ bí ẹnìkan ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run mo gbàgbé pé a ó lè ṣe léyìí a kàn ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run yẹn lónìí ni ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ wípé o lè pè mí sórí aago ká lè fi sọ̀rọ̀ kó tó di ọjọ́ mẹ́jọ ká tó máa pàdé plus two three three two four six eight four six seven seven four tó bá ń fẹ́ ìrànlọ́wọ́ àdúrà àbí kí n gbà ẹ́ nímọ̀ràn bákan náà ló lè pè mí sórí o lè pè mí o lè kọ̀wé sórí ímeèlì mi joseph eniowo at yahoo dot com joseph eniowo at yahoo dot com ní ọjọ́ mẹ́jọ a ó máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí kò dé lábùkún fún lórúkọ jésù.

ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo ẹ̀yin lànà o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. ẹ̀yin lànà. góńgógó.